وخير الهدى هدى محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة كل بدعة ضلالة وكل ضلالة في النار أرجوكم كل ضلالة السلام عليكم ورحمة الله وبركاته لما في أن تفهم الله سبحانه وتعالى antara Allah dan Nabi Muhammad sallallahu alaihi wa alihi wasallam. Adalah dari salam alaikum ke alaikum ya dari kita. Allah Taala mengajar kami untuk berdoa dan salam Nabi Muhammad sallam di jati jauh yang kian. Adalah Allah Subhanahu wa Taala. Allah pada semua alaihi wasallam. Ada sokong nípa fíkọ̀ muamalat fíkọ̀ muamalat àgbọ́yé nípa àjọṣepọ̀ tí wọ́n bẹ láàrin apànìyàn síra wọn. àwọn náà ni olóyìnbó máa ń pè ní ìdàgbàsíná relationship àwọn náà ni kitabu al-mawarith wal wasaya tó lábẹ́ fíkọ̀ muamalat yìí òun láti sọ nípa kìtàbù màwárí wàlúwàsọ́yà wàlúwàsọ́yà kìtàbù yìí ó kó nǹkan mẹ́ta sínú kí lọ́la kọ̀ọ̀kọ́ òun náà ní alimawari ogún jíjẹ báwo la ti máa tún ogún wàlúwàsọ́yà àwọn àsọ́ọ́lẹ̀ àwọn àsọ́ọ́lẹ̀ tí ó ti máa sọ tí wọ́n ti kó jáde láyé ẹlẹ́kẹ̀ẹ́ta ní aláìsí. ويشتمل على أربعة أقوال في أربعة الكتب يذكر في ضوء الكتاب والسنة هنا في قراءة عليه ويشتمل على أربعة أبواب كتابه أقوى أبواب من سنة أو جون من هو من جون على تصرفات المريض تصرفات المريض هنا àwọn nǹkan tí aláàárẹ̀ nǹkan tó ti máa ń ṣe nínú dúkìá rẹ̀ kí ni aláàárẹ̀ kí ni nǹkan tó lè ṣe kí ló lè fi dúkìá rẹ̀ ṣe nígbà tí ó bá rẹ̀ náà. àdìsán ìdàgbàsán kọ̀ọ̀tì ìhàn wọ́n ní tọ́mọnìyàn bá jẹ́ tó tó gbádùn wọ̀ màá ta tó sì jẹ́ ti ọlọ́run bá àdìsán ọlọ́run lára àbíyá. فإنه يتصرف في ماله بكل حرية ìrẹ̀ yẹ yóò lo owó dúkìá rẹ̀ wà nínú yóò ṣe tó bá wù ú nínú dúkìá rẹ̀ ìkólè òrìyà pẹ̀lú freedom pẹ̀lú àkólè òrìyà àti absolute freedom yóò ṣe freedom tí ẹnìkan kan ò ní ká lọ́wọ́ kò bí kankan wàdà tí ń fi òdòdó ní nàìjíríà àti ìṣàlẹ̀ àwọn gbogbo freedom tá a sọ fún mi náà yàní pẹ̀lú ààlà tí sẹ̀rí alákalẹ̀ ni èèyàn ti ní fídọ̀mù tí owó rẹ̀ lé ní pé kó wá wọn fi nǹkan tó ti haram àbí kó wọn fi ṣe nǹkan tó tako ìtọ́lọ̀ ọba àlejòọlá tó ní kí a ṣe. àmọ́ ìdá kí á nà mọ̀rí ìdọ́nù wọ́n ní ẹ̀rí tí ẹ̀ bá wá jẹ́ aláàárẹ̀ tó bá rẹ̀ yàn fàlà yà kúlù ní márọ̀ ayé kúnà gáírọ̀ mùkàwé yàní àárẹ̀ tí máa ń ṣèyàn àwọn àárẹ̀ ní wà tó jẹ́ pé nínú kó jẹ́ pé ọ̀bẹ́rẹ̀ ọmọkà wí àárẹ̀ sí ìta ẹ̀rù báyìí àárẹ̀ sí ìta ìyàn lẹ́rù yàrá tí òní máa rò pé àbásìkò ti súnmọ́ ni. bìbá àná àdáwò láàyò ká fún ayẹ̀mú tàbí sábàbí. sọ ìtumọ̀ eléyìí òun náà ni pé àwọn àárẹ̀ tó jẹ́ pé ẹ̀rù yé báyàn pé bóyá ó lè ṣokùnfà ikú fún yàn pẹ̀lú àwọn nǹkan tí àtìgbà sábà kàwájà yìí àbẹ̀rù kàwájà yìí tọ́ gẹ́gẹ́ bí èyí tí èyí jẹ́ pé yóò máa dùn yàn lápòjúwe ẹni tó bá ní pé yín dùn wọ́n ó sọ àbọ̀mọ́kà kan dùn wọ́n sọdá àbẹ̀rẹ̀ fífọ́ wàhálà jísìn lẹ́sí láti àṣírí àbáwọn ara ríro tó jẹ́ pé yàní kò ní kò ní sẹ́mi kò ní ní yàní kò ní orípa pé yàwá gbá aláàárẹ̀ kankan lélẹ́yìn wọ̀nyí ń kí ni ṣífà òhà wọ̀kúrò òhà torí àwọn eléyìí nísìnyí àwọn àárẹ̀ tí wọ́n máa ti kí ni tí ẹ máa rí wòsàn bẹ́ẹ̀ tí ẹ sì máa lálàáfíà fàhádà mari ẹkún tàbọ̀kòkòrò láàzìmà ẹ kàtàkọ́rọ̀ fi sọ̀hí pọ̀tẹ̀síhó àtìyàtòhó wà ìgbàtòhó ní ìjẹ̀mí ìmáàlì irú ẹni tí wọlé ìbá ṣe nísìn àgbogbo tó náà bá fi dúkìá rẹ̀ ṣe ẹ nínú ṣẹ̀yà ìsìláàmù eléyìí náà lálàáfíà ẹ irú ẹni náà nísìn á kà pé àárẹ̀ kìí ṣe àárẹ̀ kìí máa sábà dúkìá tí màá sábà bá ọlọ́jọ́ rí tó irú ẹ bẹ́ẹ̀ ẹ irú ẹ bá òun sì pàtẹ́ sí ipò àṣeyàtọ̀ ẹ̀bùn tó bá fún yàn bí tó bá fún yàn láti bá tòwó àtẹ̀gùn tó fẹ́ ní tó bá fún yàn nínú owó rẹ̀ láti kúta sọ ìjẹ̀lẹ̀ ìlàrí ní inú owó dúkìá rẹ̀ èyí lè ní tó bá fún yàn ó dára bíà. wà ìtàkọ́wà rẹ̀ yà má wà lóko ọ̀kọ́wò táàrin ọba tí wọ́n gòkè ẹ̀yìn táàrin tí wọ́n wọ́ ọ̀sùn lágbára ó wá dé pé àárẹ̀ tí máa dín ní àárẹ̀ tí ọ̀háwù ẹ̀ tí máa dẹ́rù báyìí wà máa tà ní sábàbí wà máa tà ní sábàbí ìjẹ́ni yàrá padà tó ní tó padà wá kú. ẹ̀ṣọ́ ń pẹ̀lú láti sọ fún wa ni pé ẹni tí eyín dùn lápòjú rẹ̀ àbẹ́ni tí orí ń fọ́ àbẹ́ni tí ọmọ kan dùn àdùnkú àwọn ará ìlú sábà sábà sí ẹ̀mọ́ ti kú èyí sábà sí sábà sí ẹ̀. wọ́n sábà wá sí àárẹ̀ yìí náà ó padà wá lágbára débi pé ó padà wá sí àárẹ̀ sí ó dẹ́rù báyìí àti dẹ́rù tó báyìí wọ́n má sáré sábà sí ìfẹ́ ìfẹ́ padà wá kú pẹ̀lú pẹ̀lú wá rẹ̀ báwọn pẹ̀lú ìbọ̀rọ̀ tó nìyí ìdálẹ̀ àbúyẹ̀sẹ̀ ìgbà téèkì tó wà yẹn nígbà tó fi dénú nígbà tó fi fún yàn ní gíìtì pàtó fi fún yàn lẹ́kùn yìí téèkì tó wà nígbà yẹn òun náà láti fi yàn láti fi dájọ́ àmì ìṣèdájọ́ pẹ̀lú mi pẹ̀lú pé àbọ̀yá àárẹ̀ ti máa gbé ní àárẹ̀ ti máa fa ti máa mú ìkú lọ́wọ́. náà wọ́n wá fi hali fi hali hali fi hóṣù sọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ilé yìí sì á fún mi dájọ́ ìtọ́lá lábẹ́ àná. àmọ́ ìlà dáná máa wọ́n mú káwé báyìí àmọ́ tó wá jẹ́ pé àárẹ̀ ti sèyàn yìí àárẹ̀ tí kó ìpayà báyìí ni bíyà ní ìtàwáfà ní olùkọ́ o tó pẹ̀lú pé kó jẹ́ pé àárẹ̀ yẹn àárẹ̀ tó yàn náà ti yàrá kan fún ni bíyà tó àtúntò adé báyìí ẹ̀ kàlẹ́ àwọn àlùkàbí ìta wọ́n yóò fún àṣeyá tó gẹ́gẹ́ bí àwọn àárẹ̀ tó lágbára gan àwọn àárẹ̀ tó gẹ́gẹ́ bí gẹ́gẹ́ pé àwọn àárẹ̀ tó kọjá àyà ní àǹfààní náà ẹ̀hẹ́ tàbá wọ àárẹ̀ تنفذ من جلده لا لغاية ماله نعم irú ẹni nìyí àtúrú àtọ́rẹ́ tó bá sọ ẹni ẹ̀bùn tó bá ń yàn àtàbí tó bá lọ sọ fún bóyá ọ̀pẹ yìí ní nǹkan báyìí irú ojú nǹkan báyìí á yọ nínú ìdá kan ìdá mẹ́ta dúkìá rẹ̀ lórí pé gbogbo ohun rẹ̀ tó wá sí ọ àgbẹ̀ nípa ayọ̀ ẹnu gbogbo wẹ̀ àwọ̀ àfin owó owó rẹ̀ sí mẹ́ta sábà tó sí mẹ́ta ìdá kan nù dábẹ́ta àwọ̀ àwọ̀ ẹ tó bá kọjá wọ́n ti wá mílíọ̀ lọ ajẹ́sókiri àní fún tó wá mílíọ̀ yẹn yẹn nítorí pé ìgbọ̀dọ̀ sí kí ni kò ní kápá láti fún yàn ju àtúntò lọ ìdá kan ìdá mẹ́ta kò bẹ́ẹ̀ ni a fi sàlàyé rẹ̀ àgbàdàbà débi ẹ̀rí tó ń wá nípa rẹ̀. فإن كانت في حدود الثلث وما دون نفذا tó bá jẹ́ pé ìlú ẹ̀bùn tó lóun fún yẹn yìí ẹ́ àbí ọ̀rẹ́ tó lóun ta ẹ̀ka yìí tó bá jẹ́ pé ó wà nínú èyí one third ẹ̀ pé ó kéré sí one third àbí ju one third yẹn lọ sí ìdí one third náà ni èrò eléyìí onáfàdà sí yàrá á fún ìjẹ́ àfún ní àfún ẹ̀mí nǹkan báyìí wọ́n ti gbá àdàkálà àdáríkà ìnáhàrá àbúdàkà ìlà ìdíyàdàkùn wọ́rọ̀ náà làhá bàdà mọ́wọ́ tó bá ti pé nǹkan ẹ̀wá ju wa gbọ́dọ̀ irú ilé ìwọ̀n àti àmì ìkúfẹ̀ àyàfi pẹ̀lú àyọ̀dá àwọn tó ti àwọn tó lò wọn káwọn tó lò bá tilẹ̀ dábẹ́ ẹ̀fọ́n tó àyọ̀dá àwọn àwọn tó lè mú wọn fún ní tó ti sìn tó lò wọn gbọ́dọ̀ ẹ̀kọ́ lè sọ ọ̀bá wà ní wọ́sálàm nítorí àwọn àti sọ ọ̀bá wà ní wọ́sálàm sanabi sọ pé iná wà àtàtọ́jà fàálẹ̀ fún ẹ̀ńdà wà káàkiri fún ìdúró ànábì sallallahu alaihi wasallam ń kọ́ ní ìtàn wọ́n àtàkọ́dàpọ̀ àlẹ́ ìkùn ọlọ́wọ́ bá àlejò láti sàrà fún yín ọlọ́wọ́ bá àlejò láti sàrà fún yín ẹ̀ńdà wàfà ti fún nígbà tẹ́ sòtẹ́ ẹ̀ máa ń fara tó jáde láyé wá ṣe àkólóso yẹn tó fi tó sàrà fún yàn àbí tó fẹ́ tó fẹ́ nìkan yóò máa jẹ́ àlékún àlékún mọ́ṣẹ́ dáadáa rẹ̀ tí ó lọ sí bá nípa ọ̀gbìn ẹ̀sẹ̀ yá máa ودل الحديث وما ورد في معناه على انه يجوز التصرف في المريض مرض الموت في المال. تو حديث nítorí wáyé pé àárẹ̀ tó dé nínú àárẹ̀ tí ó dé mú ìyára kan kú lọ́wọ́ ni irú ẹni báwọn lẹ́tọ̀ọ́ láti fi tó wù nínú ìdá kan nínú ìdá mẹ́ta wẹ̀ kò lẹ́tọ̀ọ́ láti fi nǹkan tó wù nínú gbogbo dúkìá rẹ̀ pátápátá tó ìmọ̀ àná irú ẹni báwọn ní ìpele wo tuntun nìyí kọ́wá ní àlùkò ah, dúkìá tó ní pátápátá five million ní ọwá mú four million níbẹ̀ ọwá ní ẹ̀wà àdókò fáwọn aláìní ẹ̀ ó fẹ́ fẹ́ dájú àwọn tó ń lò fún rẹ̀ ìṣẹ̀lẹ̀ òní gbà bá wọn láíláí bọ̀ tó bá jẹ́ pé ń gbà tó fi lálàáfíà àti kàkọ́ òṣè bí èdè bá rẹ̀ kú bàbá àti gbogbo rẹ̀ pátápátá ó gbé kí ni kó fi sàárà kò sí ọ̀sán tó burú bẹ́ẹ̀ kò sí ọ̀sán tó burú mi rí torí pé ó wà lẹ́yìn ẹni tó tó lálàáfíà náà náà ti hàdí ìtọ́ka fún wa bẹ́ẹ̀ ni àti yàtọ̀ tó bá tó bá tọ́ rẹ̀ ìyàtí wá fún ìyàn lówó nígbà tó ti wà ní àárẹ̀ sí fún aláti fóònù ó wá mú nínú ìyàtí gbogbo ráṣùn báyìí ìyàtí kápítà owó tó ní ó wá mú bẹ́ẹ̀ láti fún mi láti fi láti fi sàárà fún yàn láti fi tọrẹ fún yàn tó irú eléyìí ìjàdó wo lè wà lọ́ta yóò kó ní abáwọn tí ó ti ògùn ẹ fọlá nínú àwọn ọmọ ọmọ náà kò ní sọjá lè kò ní sùn sí irú òbí ẹ wá kó gbogbo ẹ ẹ wá lẹ ẹsẹkẹni ẹ wá lẹ fún ẹnìkan wàhùn jáde ní agbolo kálí wàhùn ìyá òyìnbó eléyìí ní ti á dà padà sí kíni á dà padà sí agbolo yàrá á dà padà sí ìdá kan nínú ìdá ká ìdá nínú ìdá mẹ́ta tó lé lẹ́yìn ní ìdílé lẹ́yìn ní wàhùn ìyá yàrá wíì tó kó máa ń kọ́ka yìí náà àmà ìyá gáàdà mari mùsùlùmí alimọ́rọ̀ mùsùlùmí àmọ́ tó bá lẹ́ àárẹ̀ tó jẹ́ támínà ilẹ̀ àárẹ̀ tó máa pẹ́ gan-an yàtọ̀ fún àwọn ará ètò jẹ́ pé yóò da ìmúlẹ̀ ẹ̀sìn ìdókò lálàáfíà wọ̀lá fi náwó lẹ́wọ̀ mọ́ káwé àwọn tó ti dókò lálàáfíà èyí ti àárẹ̀ ti máa dẹ́rù bàyà pé yóò kú ẹ̀ lápòjú oṣù bí àwọn tó máa ní rẹ́ẹ̀lì stroke lápòjú wẹ̀ ẹ̀rí pé yóò máa jẹun yóò máa aláwọ̀ gbogbo gbádùn yìí àwọn tó ti gbádùn pé táwọn ará lórí ẹ̀wọ̀ lẹ́nu wá pé tọ̀ àbí ẹlẹ́kùn ti mẹ́rù ẹ̀ lọ́ni tó ìlú eléyìí ti tó bá jẹ́ pé ó wù rẹ̀ lẹ́nu wọ̀lá fi òṣèlú ìrọ̀ṣì kí èsì pé ó bá òun ó da agbóhùn ẹ̀sìn bẹ́ẹ̀lì àmọ́ gẹ́gẹ́ bí ìtọ̀ ṣúgà ẹ̀ kí wọ́n pè diabetes tàbí gẹ́gẹ́ bí àárẹ̀ diabetes wọ̀gẹ́ ìdí àtàwọn bẹ́ẹ̀ lọ́nà àwọn àárẹ̀ báwọn ọ̀bí àárẹ̀ àárẹ̀ tó ṣe ó tàbọ̀rọ̀ àárẹ̀ owó ẹni jẹ̀mí ìmáàlì ní kàtàbọ̀rọ̀ àárẹ̀ sọ̀rọ̀ ìwé lẹ́yìn ní sí owó tó bá ti tọrẹ àánú nínú gbogbo owó rẹ̀ pátápátá á fún ní ìdájọ́ ẹni tó lálàáfíà náà ààrẹ tó kéde ààrẹ lè ti tiẹ̀ ká sọ pé àtúntò ìnáwó لأنه لا يخاف منه تعجيل الموت تطلع نقع يحضر يتبع يكون يتبع فترى عارف الدين كالشيخ الكبير يجب أن يكون يجب أن يكون àbọ̀lábà tó ti dàgbà so ìlú ilé náà ní olóòótọ́ kò jẹ́ ẹni tó dàbí kíni tó dàbí ọ̀dọ́ mọ́ àmọ́ síbẹ̀ síbẹ̀ náà àláti àmìlá rẹ̀ kò dàbí ẹ̀dáàmù àtàkùn ìyá tó fẹ́ fún mi àmọ́ irú àwọn àárẹ̀ sí àárẹ̀ ọlọ́jọ́ yìí máa ń pẹ́ ẹ̀ tó bá jẹ́ pé àlùbámà wò ti ọ̀ṣ ó wá dá ènìyàn gúnlẹ̀ tó ti bẹ́ẹ̀ kó jáde gúnlẹ̀ tí ò lè jáde tí ò lè dìde tí ò lè jáde lé wàlá àtàkì ó tàbàrò àṣọ ó wàlá wàṣọ ìyá nítorí wàá gbìyànjú nínú dúkìá rẹ̀ lálàáfíà ẹ̀ ó wá tó bí ẹ̀sùn fún ìjọba fún ẹ̀ nígbà tó ti gbé a nítorí wàá gbìyànjú lásìkò yẹn kò lálàáfíà wàlá wàṣọ ìyá kọ́dà kọ́lẹ̀ tó bá kọ́lẹ̀ ẹ̀yìn pé á ẹ̀fún ẹni báyìí nígbà tí bá kú tán ẹ̀fún ní nǹkan báyìí eléyìí náà ní lára àti àìlá tó kú lóde sọ̀rọ̀ àyàfi tí o bá ju wa tọ́jú lọ tí o bá ju ìdá kan nínú ìdá mẹ́ta gbogbo ìpínlẹ̀ lọ ìlẹ̀fẹ́ yìí wà ní eléyìí náà tún wà fún ẹni tí ò ní jogún ẹ nítorí pé àìsè ọ̀sùnyà fún ẹni tí ó kékeré àìsè ọ̀sùnyà fún ẹni tí ó jogún òun náà ti ní ogún tí ọlọ́wọ́ bá ti gbọ́dá ti pín fún ìwọ́n tún wá yọ ọkà rẹ̀ pé ọkọ̀ báyìí ó ti bá fún ọmọ báyìí àbí ilé yẹn bá fúlágbọ̀ ní gbogbo ló kéré níbẹ̀ tó ń bọ̀ lé fún kankan ẹ̀ ń torí pé kíni ìdúgbò ṣẹlẹ̀ láàmú ó ti ṣe kíni ó ti kú ó ti pín ẹ̀ ẹ̀rẹ́ ìsìlámù ti pín débi pé lágbọ̀ tó ń sọ nídìí àbí tó jẹ́ fọ́gbọ̀n tó tóbi lọ́mọ kankan náà ó jọ gbà wá jọ gbọ́pọ̀ ni bákan náà ni ó jọ gbà wá ti jọ gómìnir wọn àtòmìnir àwọn obìnrin wọ́n á jọ pé eléyìí lójú obìnrin nǹkan kan náà àwọn obìnrin ló gbọgbà tòwọ́ ọba àti wọn láti fún yìí tó o débi pé àbáyé fún wọn láti fún yìí láti wá sọ pé bẹ́ẹ̀ ọjọ́ sáà ní ọ̀nì kan náà. ìyá àná fún màrí ló kò láyé oṣù tó wá sí ìlú ìta àárẹ̀ ìlẹ̀ mọ́ọ̀lù ẹni tá a rí pé ó ní àárẹ̀ àwọn àárẹ̀ tá a sọ̀rọ̀ sí ìta ẹ̀yìn ìlú ààrẹ ọ̀hún sì àtúwárí pé ààrẹ ọ̀hún ti dá agúnlẹ̀ tó ń bẹ́ẹ̀lì tó ìlú eléyìí ti kò ti di kí ni kò ti bọ́ sí ipò ẹ̀dá ìpáyà ètò ìpáyà sọ bí a ti kò dé fún rẹ̀ bẹ́ẹ̀lì wàlá àti ọ̀sára ọ̀gbọ̀n bá tó o. látara bẹ́ẹ̀ a ní ṣe kí ni a ní ka n tó bá fi ṣe kí ni n tó bá ṣe nínú dúkìá rẹ̀ n tó bá ná nínú dúkìá rẹ̀ àbí ọrẹ tó ta nínú dúkìá rẹ̀ fi hàrí ìhàl tálmàrí mọ́rọ̀dọ̀lmọ́t. Naam so irú eléyìí nísìnyí a ní ká kí ni pé ẹni tó ní ẹni tí ń sàárẹ̀ àárẹ̀ tí ó mú kú lọ́wọ́ naam eléyìí òun ló ní í ṣe pẹ̀lú kí ni pẹ̀lú tó ní í ṣe pẹ̀lú kí ni nǹkan tí aláàárẹ̀ kí ló lè ṣe nínú dúkìá rẹ̀ so ìyàtọ̀ wà láàrin ẹni tí ó gbádùn àti ẹni tí ò gbádùn so ẹni tí ò gbádùn ẹni àǹfààní tó wà ń bẹ nínú hikmata ń bẹ òun náà ni pé ẹni tó bá lálàáfíà tó bá fi gbogbo rẹ̀ sí sàárà ẹ̀ kìí ṣe pé bóyá ó fi ṣe kìí ta fẹ́ẹ̀nì kankan kò lè fi ṣe kìí ta fẹ́ẹ̀nì kankan yóò ní òun náà láfúnra rẹ̀ so nítorí pé òun náà padà sí kíni òun náà padà ní kò ní rí jẹ kò ní rí mu tó bá kó wá ní mánì débẹ̀ ní pé tọ̀ owó òun fi sàárà kò sí wàhálà pẹ̀lú eléyìí àmọ́ tó jẹ́ pé ti ń palẹ̀ mọ́ láti kó láyé tó ti kó ń kó láyé lọ wá ló gbogbo rẹ̀ ti sàárà ṣẹ̀ríà ò ní gba eléyìí so yóò dàbí ìgbà tó jẹ́ pé èèyàn fẹ́ sí kíni èèyàn fẹ́ dájú àwọn tí èèyàn fẹ́ filẹ̀ tí wọ́n jẹ ogún èèyàn ni naam alibabu sani báàbù ẹlẹ́ẹ̀kejì aliwasiya òun náà ni báàbù tó fẹ́ sọ̀rọ̀ nípa aliwasiya ẹ̀ aliwasiya kí náà ń pè ní aliwasiya lugatan nínú èdè ma'anaha al'ahadu ila al-ghayr òun náà ni àsọ̀ọ́lẹ̀ tí yẹn ń sọ̀kalẹ̀ fún awil awil amr àbí àṣẹ àbí àṣẹ tí yẹn pa òun náà ni wọ́n ń pè ní alùwàsíyà àdéhùn téèyàn gbé pẹ̀lú ẹni kan ẹni tí ah, àdéhùn báyìí o egun fún ẹni kọláyìí ní ìkàbá yìí àwẹ̀ hàmù ah, àbí àṣẹ kan téèyàn pa ẹni kan tó òun náà ń pè ní kíni òun náà ni wọ́n pè ní alùwàsíyà nínú ìlú lábáwá àwọn tó bá ti wá bọ́ sínú sẹ̀ríà kí ni sẹ̀ríà pè ní alùwàsíyà على أن يبلغ الموصى له الكتاب بعد موت الموصى nǹkan tó fún àfíyà nínú ṣẹ̀ríà òun náà ni ẹ̀bùn ẹ̀bùn tó jẹ́ pé ẹnìkan fún òyàn àìyàn tó jẹ́ pé ẹ̀bùn yẹn nǹkan tó àfikún tó jẹ́ ojúlówó nǹkan báyìí àwòjẹ́ ìyàn àbí kó jẹ́ tó kíni àbí kó jẹ́ pé gbèsè ẹ̀ bẹ́ẹ̀ gbèsè yẹn ẹnìkan jẹ́ gbèsè ó wá ṣe wà sí àgbègbè pé tó bá ti gbà ó ẹni báyìí àkókò ní gbèsè yẹn àwọn ọmọ bá àbí nǹkan àǹfààní kan ẹ bẹ́ẹ̀ nǹkan kan tí ó sá tí ó sá àǹfààní tó wúlò ala àyẹ̀kùtà ala àyẹ̀kùtà àlùmọ́sọ lẹ́hu àlùkùtà bá dàmọ́ òṣèlú tó pẹ̀lú pé ẹni tí wọ́n sọ àgbọ́lẹ̀ sọ́nà òkú ní nǹkan yìí kò ní lẹ́tọ̀ọ́ sí nǹkan yẹn kò sì ní sí ìníkapá lórí ẹ̀ àyàfi tí ẹni tí ó sọ àsọ́ọ̀lẹ̀ yẹ sẹ́yìn ẹ bá kú òun náà yóò tó lè ní ìkápá lórí ẹ̀ tó dídà ní tábàtà sọ̀rọ̀ nípa wàsíyà ní kúkúrú èdè nígbà tó ní wàsíyà òun náà ní ẹ̀bùn sẹ́yìn fún èèyàn àmọ́rú ẹ̀bùn yìí ẹ̀bùn wọn ní sí ìfúnfẹ́ ní ohun àgbàtí ẹ tó gbìyànjú bá jáde láyé yóò ti kọ́ kalẹ̀ sínú àkọọ́lẹ̀ وقد تستلم الوصية وهو أهم من ذلك وتكون بمعنى الأمر بالتصرف بعد الموت so wàsíyà ń gbà mí wàsíyà ń gbà mí ẹ a tó máa fẹ a máa fẹ kọjá irú nǹkan tá à ń sọ yìí ní máa ń fẹ nígbà mí níbi pé yóò tún kó àwọn ntí òkú bá pa aláṣẹ kalẹ̀ síwájú kó gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ní sàárì èyí máa kó àwọn ọ̀rọ̀ mi tó kú náà bá sọ̀kalẹ̀ àsọ̀kalẹ̀ ìlú ẹ̀ tó yàtọ̀ sí pé bóyá kò sí náà ní dúkìá báyìí pàtẹ́sìmọ́lú àyùwàsí yàtọ̀ ìdáfín dìbọ́sì yìí ẹ̀ tó yóò kó àsọ̀ọ́lẹ̀ pé lágbájá òun náà ní kó wẹ̀ mí nígbà tí n bá kú eléyìí náà wà nínú kí ni ó wà nínú kí máa wọnú wàsíyà àwísọ̀lá fi àlẹ́ yìí ìmáàmá àbí kó sì ní ó tún kó sínú pé á ah, lágbájá o òun náà ni kó ṣe imam kó kírun sí mi kó sáwájú gbàdúgbà kírun sí mi lá àwùjá kò ilé ìlú má lè rí ìdí hà àbí kó sọ pé á ah, nínú àwọn owó mi o ẹ lọ fún àwọn yàní organization báyìí ẹ lọ gbé owó yìí ẹ fún wọn nínú dúkìá mi tògbòrò àwọn eléyìí náà ó wà ní àwọn kan tí àjọ sínú nínú wàsíyà náà ọlọ́run bá náà tí wàá lẹ̀ rí nípa pé wàsíyà tá à ń sọ yìí nǹkan tó wà nínú ṣẹ̀ríà ni ọlọ́ọ̀bà àdìsọ láti pé kutiba alaykum idha hadara ahadakumul mawt in taraka khayran al-wasiyyatu lil walidayni wal aqrabina bil ma'ruf haqqan 'ala al-muttaqin ọlọ́ọ̀bà àdìsọ lá ó ní òun sí lọ́rọ̀ yẹn fún yín ẹ́ ọlọ́ọ̀bà àdìsọ lá sí lọ́rọ̀ yẹn fún lórí yín nígbà tí kú bá tẹ́lẹ̀ nígbà tẹ́lẹ̀ kan bá kú nínú yín tó bá kú dáadáa kalẹ̀ yàtí ọlọ́ọ̀bà àdìsọ lá sí lọ́rọ̀ yẹn alwasiyya yàní wàsíyà kásọ àsọọ́lẹ̀ ọlọ́ọ̀bà àdìsọ́lá ní kí ni kásọ àsọọ́lẹ̀ tàbí síwájú ká tó kú àlùwádìí jẹ́ yìí àsọọ́lẹ̀ yìí ó sọ kalẹ̀ fún àwọn òbí méjèèjì wọlé akọbí àbí àwọn tí wọ́n súnmọ́ àtàwọn tó súnmọ́ sí màárù pẹ̀lú dáadáa akọni alẹ́ lọ́sọ̀tì eléyìí ó ti kíláàsì yàní tí wọ́ òdodo ní fún àwọn tó bá fàyọ̀ ọlọ́ọ̀bà àdìsọ́lá ó sì jẹ́ kó yé wa pé wàsíyà yìí nǹkan tó wúwo ni ó jẹ́ pé àbíkú nǹkan yàn máa yí padà àwọn tó bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá àdìsí ọlá wọ́n pẹ̀lú wàsíyà àbí tí wàsíyà bá ti kíni tó bá tako sẹ̀ríà ọlọ́wọ́ bá yìí fún àlàyé ń bẹ̀ bá sọ̀rọ̀ nípa pé ìyẹ́ dáyà yìí sọ níbi tó túmọ̀ pé ayé ti wà sí àfihàn òbí pẹ̀lú pé ká tó dé nínú pẹ̀lú pé ká fún òbí ní nǹkan kan nínú dúkìá wa tó eléyìí kò sí kò lẹ́tọ̀ọ́ wà sí àtàrí kọkalẹ̀ fóbi ó lè jẹ́ àwọn àsọ́ọ́lẹ̀ bí kò tó lè jẹ́ kò ní jẹ́ pé kí ni kò ní jẹ́ pé fún òbí ní ìjọba ìlú dúkìá ni torí náà ti wà nínú àwọn tí wọ́n jòkó tẹ́lẹ̀ tó tó pé alẹ́sọ̀láwà alẹ́sọ̀lá tó sọ fún àdínú hadith pé iná lọ́ha kọ̀dọ̀ àtọ̀ lùkúlù bí hasin àpàhù pẹ̀lú àwọn tó yẹta lè wàlú àwọn ìwàlú. so hadith yìí òun ló ti kíni òun ló ti nọ́sùkù àyà yìí òun ló ti nọ́sùkù àyà yìí. àwọn tó máa ní kò sí àdínásì wọ́n dúró tó nínú alukur'an wípé ìdájọ́ kan ò lè fa ìdájọ́ kan rẹ̀ ẹ̀ eh, so ẹ̀rí pé àyà yìí nìkì tí a bá rí àdúgbò tá a sọ yìí ajẹ́pẹ́ àyà yìí èèyàn lè kọ wàsí àkàlẹ̀ fóbi àtàwọn tó ń súnmọ́ yàn nínú àwọn tí ń nínú àwọn tó ń wojú ogún tó àdúgbò àti sallallahu alaihi wasallam òun wá sí kíni òun wá sí àdáyẹn rí ẹ̀ lànà sallallahu alaihi wasallam sọ pé ọlọ́wọ́n bá àdúgbò láti kọ ẹ̀tọ́ oníkálùkù gbogbo ẹni tó lẹ́tọ̀ọ́ nínú ogún ọlọ́wọ́n bá àdúgbò láti fún lẹ́tọ̀ọ́ rẹ̀ yàn nínú Al-Qur'an fala wasiyata liwali yàn kò sí wàsíyà kan kò sí àkọọ́lẹ̀ kan bá tún wá fún ẹni tí òun náà ń jogún tẹ́lẹ̀ tó pé ó pa yóò dàbí àbòsí fún àwọn tó kù wàlí máa rọ́wà ibn Umar àbí nítorí àdìsí sí Abdullahi ibn Umar gbogbo alátọ̀dà Nabi sallallahu alaihi wasallam qala Rasulullahi sallallahu alaihi wasallam ma haqqu imri'in muslim يبيت ليلتين وله شيء يريد أن يوصي فيه إلا وصيته مكتوبة عند راهب anábì sallallahu alaihi wasallam anábì ní ààbò sí òtọ́kùnmù mi ẹ̀jẹ̀ bá tó ní tí ń sùn yóò sùn lónìí yóò sùn lọ́la ó sì ní nǹkan tó fẹ́ fi kíni tó fẹ́ sọ àsọ́ọ́lẹ̀ rẹ̀ kalẹ̀ nǹkan tó ń bẹ̀lẹ́ mi rẹ̀ tó fẹ́ sọ àsọ́ọ́lẹ̀ rẹ̀ kalẹ̀ pé tóun bá kú kí nǹkan báyìí ṣẹlẹ̀ ó wá ń sùn ọjọ́ kìíní ọjọ́ kejì Ànábì sallallahu alaihi wasallam ní ilà ẹ̀ àti kó jẹ́ pé àkọọ́lẹ̀ òun ó ti kọ́ ọ́dún gbèsè rẹ̀ àkọọ́lẹ̀ yẹn yóò ti kọ́ síbi kan yóò àwọn kékeré ìṣòwòn sí ìgbésí kó ti ní lẹ́nu báwọn tó tó bá lọ kú báwọn sì pẹ̀lú tó ní lẹ́nu yẹn oníṣìí yóò kàn kékeré nǹkan yóò kàn bẹ́ẹ̀ yóò bá a lọ nǹkan yóò ní pé kékeré òní pé tẹ̀lé nítorí pé ọkàn rẹ̀ ló wà ó sì wù òun gbà tó ń tẹ̀lé bá ti wù báwọn nígbà tó bá kú nǹkan báyìí

ìgbèdéke rẹ̀ kò sẹ́ni tí o máa rí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ̀rọ ọmọ kékeré mi ni ó ti yóò ti kú ẹ̀rọ mi ẹ̀rí bàbá ẹ̀rọ ọmọ tí ó kú tó bàbá lẹ̀ báyé tó ikú ọlọ́run bá lè tọ́lá ìlànà ìmọ̀ tó so eléyìí àdábì ní kò bẹ́tọ̀ fún òun ní àtọ́ bá ti ní nǹkan kan lẹ́nu tó ti bẹ́ kí nǹkan yóò ti kí nǹkan yóò ti ẹ̀rẹ̀ ìgbà tó bá kú tán àdábì kò máa wá sùn ọjọ́ kan ọjọ́ méjì àyàkó tó kí náà wọ̀kọ̀dà ájùmá àrùrà náà alájàwájìá gbogbo àwọn afá àpapàpátá lábẹ́ ẹnu kò lórí pínpín pé ó lẹ́tọ̀ọ́ ká tóbi ní ká kọ wà sí àkàlẹ̀ nígbà tí wọ́n bá ti lé kí ni tí wọ́n bá ti ní pé àfẹ́ sọ tí wọ́n bẹ kó tẹ̀lé ìgbà tí wọ́n bá kú tán àti ó lẹ́tọ̀ọ́ ká kọ́ kalẹ̀. alimọ́sọ̀rọ̀ tó bá yà mọ́sálà rẹ̀ ti àlàkàbù kàtà àlékọ́tù bí ha àwọn àdájọ́ tó rò papọ̀ mọ́ wàsíyà àkọọ́lẹ̀ ẹ̀ka àwọn ìdájọ́ tó lókọ̀ máa àwọn náà làwọn ìdájọ́ tó ń bọ̀ wáyé yẹ́sì wà lẹ́nu mùsùlùmí àyùdáwù ní àmàdáwù wà máa àlẹ́ ìsinmi ìsìnkú ó ti ọ̀rọ̀ yẹ fún mùsùlùmí tó tó máa kọ àkọọ́lẹ̀ nǹkan tó bá ní ẹ̀ ní tó jẹ́ tiẹ̀ wà máa àlẹ́ àti tó jẹ́ gbèsè lọ́rùn rẹ̀ lérí ẹ̀ eléyìí o ní kaba yìí báyìí ní kaba yìí ní ẹ̀kọ́kọ́ nínú àwọn ìwọ̀ kaba yìí bẹ́ẹ̀ máa rí o lábẹ́lábá yìí lónìí o lábẹ́lábá yìí lónìí o lábẹ́lábá yìí lónìí o àdínà ní nǹkan báyìí lọ́wọ́ tani lọ́wọ́ lágbájá báyìí o tòwúrọ̀ àwọn kan yìí ó ní ní inú àwọn adájọ́ tó súnmọ́ àwọn pé kíláàsì ní kí mùsùlùmí ó kọjú nù wọ́n sí yá rẹ̀ yorùbá yìí ló ń fi ha dáàbì yóò ṣe àlàyé eléyìí dẹ́kùnrẹ́rẹ́ níbẹ̀ lè hadithu Umar asaadi nítorí hadithu Abdullahi Umar ọlọ́gbàgbọ́ àyè ìdí ọkà ọkà wọn ti ta nínú àwọn adájọ́ tó rú papọ̀ náà tòṣàhábù wàfíyà tó ṣe yìí mílẹ̀ báyìí afẹ́ káfí wàfíyà kalẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú tó bá ti wò ó ma nínú dúkìá yìí kakọ lápapàlẹ̀ pé díẹ̀ lọ nínú dúkìá mi o ẹ̀ tó jẹ́ pé irú wàfíyà yẹn ló fọ́rọ́ kò sí burúkú ìbéèrè wà láyé tó pé ibi tí wọ́n ná wàfíyà yẹn sí òun náà ní kíni òun náà ní ojú ọ̀nà oore ojú ọ̀nà dáadáa ìyẹ́sùn lẹ́gbà tó bá ti di ńlá lẹ́gbà tó bá kú tán ẹ̀ ó kọ àkọọ́lẹ̀ pé a ti bá kú a ẹ bá ń tètè ẹyọ ibà yìí nínú dúkìá mi ẹyọ ẹyọ ibà yìí nínú dúkìá mi òṣèlú bá ti wá yọ ẹ bá ti tètè ẹ bá ti kọ́ láti àbíkẹ́ ẹ bá wà ní àwọn ọmọ wọ́n wà ní lọ́sọ̀lọ́sọ̀ lọ́sọ̀lọ́ látọ̀dọ̀ Abu Darda ọ̀rẹ́ ọ̀gbọ́n àti Abu Darda ó sọ pé agbára fún ọlá ìṣẹ̀lá wà ní ọ̀sán làbàbà ìṣìn lọ́wọ́ àtàkọ́jà bàárẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ àbúwá rẹ̀ fún ẹ̀yìn dáwọ́ sáà tó fún tó òun náà ní àríjà àti ìtàsíwájú rẹ̀ kan èyí ọlọ́ọ̀bá àdìjọlá ó ṣe sàárà fún ní pẹ̀lú kí ni pẹ̀lú àwọn pọ́ọ̀tù nínú dúkìá yìí ìdá kan nínú ìdá mẹ́ta nínú dúkìá yìí nígbà tẹ́ bá mú aláṣẹ gbàdọ̀ làbọ̀ tó gbé lọ́wọ́ ti súnmọ́ báwọn ti ẹ̀ yàrá kó lágbára láti fi láti fi nǹkan míì àbí kí o bá máa ti fún ọdún tó o lágbára láti fi nǹkan míì nínú dúkìá rẹ̀ máa ẹ̀ àbábí ní ìyá dàda sí àbàlá àtìkò kó bá lè máa jẹ́ àlékún nínú iṣẹ́ dáadáa yìí nínú iṣẹ́ àbí kọ́mọ́sálásí tó bá ti di kọ́mọ́sálásí ní ìsìn nígbà tó bá kún náà iṣẹ́ dáadáa yóò máa ti kẹ́nà iṣẹ́ dáadáa yóò máa gbé tán tó òun náà ni wọ́n ń pè ní kíni òun náà ni wọ́n ń pè ní kọ́lá kan fún ìgbà àríyá tó gbogbo ọ̀nà tí iṣẹ́ iṣẹ́ òfin wọlé yà ní iṣẹ́ tó bọ́ ara rẹ̀ pé gbogbo ọ̀nà tí ó fi wọlé wọ́n ti blọ́ọ̀kì àbọ̀nà mẹ́ta gbogbo ọ̀nà tó fi wọlé ìwọ̀n olé wọlé mọ́ àwòrán wọlé mọ́ ẹ̀ ẹ̀ tẹ́lẹ̀ ẹ ìyàní tọ́mátì hajj fún ọ ẹ̀dí bá wù kí ẹ kíni yóò wọlé látara pé kíni látara pé nínú àwọn nǹkan tó jẹ́ erigun erigun ẹ̀sìn tó ní kàkàrà ti ṣùgbọ́n tó ti rà láyé but àwọn tó yóò jẹ́ pé wọ́n ṣe direct yóò wọlé àwọn tó ní kàkàrà ti ṣùgbọ́n àwọn náà ẹni tó lápá tó jẹ́ àríyá nínú ẹ̀ náà sàrà àti màmí sàrà àríyá yìí tó ti rà láyé àwọn àti sọ́ọ̀rì yẹn ìrìnàwó àbí ọmọ ẹni sàdúrà ọ̀rẹ́ yìí kọ̀ọ̀kan òbí àbí ìmà tó ti kọ́ àwọn ẹ̀ gbogbo àwọn ọmọ yẹn tó a àdìsí ó máa ń dà fún àwọn ìlú lójú ẹ̀ ń pé ẹ̀rí kan ó pé iṣẹ́ ẹ̀sẹ̀ aláàbò bá ti gbogbo nípa ẹ̀wọ̀n ni a tó bá ti fún tó bá ti fún ara rẹ̀ pé òun nìkan ni ìdájọ́ máa lọ nípa pé sàárọ̀ ní gbogbo àbí ọ̀dún gbogbo àdúrà ẹ̀rù ní ìlú gbogbo dáàbò ní sọ bí àdìsí ni pé ẹ̀ ń sọ nígbà tí wọ́n bá fi wọ́n ti pàpá ìlẹ̀ dé tó wọ́n máa pàpá ìlẹ̀ dé òun fún àti àyè lẹ̀ fún àwọn nǹkan mẹ́ta àwọn tó ṣe pé wọ́n náà ló ti kalẹ̀ nígbà tó ti wà láyé kí ó máa ráyè wọnú iṣẹ́ dáadáa rẹ̀. naam jawaazu wasiya àǹfààní ẹlẹ́kẹta yàrá ìdájọ́ ẹlẹ́kẹta èèyàn lè ṣe wàsíyà àkókò àtọ́lẹ̀ kalẹ̀ pẹ̀lú ìdá kan nínú ìdá mẹ́ta nínú owó ẹ̀ àkọlù àbíkú kéré ìdá kan nínú ìdá mẹ́ta àmọ́ ìjọba ló tó ẹ̀rí ẹ̀rí ló ní pé àyà lè yọ ìdá kan nínú ìdá mẹ́ta kalẹ̀ yìí wàlẹ̀ àdìsí sáàbì nàbí wọ́kọ́s nítorí àdìsí sáàbì nàbí wọ́kọ́s ní àtàlà nàbí ọ̀sán wà wà lọ́sọ́lá nígbà tó wà ní ààrẹ ètò ìyànà ààrẹ tó ń múra láti kú àtàkọ́tà tó ń gbé máa ní ó sọ fún àná sọ̀rọ̀ àwọn àrẹ sọ̀lá ó ti tẹ́ mo lè ti bàrà pẹ̀lú two thirds nínú owó mi yàní ìdádéjì nínú ìdá mẹ́ta ọ̀kọ́ ìdá anábìnrin rárá anábìnrin ò lè ṣe kótó pàṣẹ́pàṣẹ́pù onídàá ìdájí kọ́ kí ń dá sí méjì kí ìdájí sí sàrà anábìnrin قلت فلقول على بيان وابي على الله صلى الله عليه وسلم سوى لي لا من بعدك قال قول على بيان يقول لك لا من بعدك واذكر في الكثير لا نتا لا من بعدك هنا فوق eh ọ̀pọ̀ ìdá ìdó dáná ní sọlá àlè sọlá sọ yìí èyí tó gbọ́n sọ fún wa pé ọ̀pọ̀ ju ẹ yàní pé ìhùn náà kéré yàní tó bá lo ìdá kan ìdá mẹ́ta nínú dúkìá rẹ yàní pé ó rò pé òun fẹ́ fi nǹkan tó pọ̀ tó fi sàrà yàrá kó ń lo ìdájọ́ tó dájọ́ kó bá kọ́ dáadáa kó ń lo dájú àlejò wa ní kóló kúrúsùn ló lò kúrúsùn tẹ̀sí kúrúsùn òun náà kọ́ yàrá ó gbà ládá sí yóò kọ̀ lára kúrúsùn yẹn náà wàá mọ̀ sí ìbámu àkọ́jú mi náà kóló ẹ̀ wá rí ẹ̀rí lórí pé afẹ́fẹ́ yìí lókè ní kí omi tó ké ní kúrò kó fi sàárà wàlúkọ́lù ní abáàlì nítorí ọ̀rọ̀ àbúlá الصدق إلى الظلم إلى الربع فإن رسول الله صلى الله عليه وسلم قال الظلم والظلم أكثر فيه عبد الله بن عباس عبد الله بن عباس ní a ti ò bá wù táwọn yẹn bá lè fi kíni ká máa lo rúbọ̀ ká máa lo àwọn àlùfà pọ̀ níbẹ̀ àwọn àbúrò àti àbáyé wọn mú nínú àdúrà àti sọlá sáà bí ní àbúrò ọ̀túrò tó tẹ̀lé pé àdúrà sọlá àti sọlá pé kúrúdú náà ti kíni kúrúdú náà ó pọ̀ yàní nígbàgbà bí nàbà bí gbọ́yé bẹ́ẹ̀ òun náà ní ìgbà tó jẹ́ pé àlẹ́bíkà ń gba kúlá lórí túrúkú náà ní ìlú àná àbúlá ìfún àgbà tó wá ní àti ẹ̀ máa dúró ní ogun ìlú láti fi láti máa lo orí owó bẹ́ẹ̀ tó àlùfẹ́ mi ní pé ìtumọ̀ tó wá lọ́dọ̀ àná ìṣòwò àwọn ìṣòwò náà ní pé àná ìlú túrúkú túrúkú lẹ́dọ̀ ẹlẹ́kẹ̀rin àná ìwàsíyà tẹ̀lé àtẹ̀síwò bí ilé àkọ́lá tó kọ́ bẹ́ẹ̀ òun náà ni pé tí a ti tà káṣe kákọ̀ síyà pẹ̀lú nǹkan tó ju wa sọ́ọ̀dù lọ fún ẹni tó jẹ́ tó kíni tó ní àwọn tí wọ́n lògùn rẹ̀ nígbà tó bá kú tá sọ ìṣirò àwọn yìí hàn kò jẹ́tọ̀ fún wa ìhàdíìsì sáàbì fún abiy wakar alùpàpàdé nítorí ìhàdíìsì sáàbì fún abiy wakar ti náà ń tóbi jàwájú ìlà ìlà àjáàjọ ìwárà pẹ̀lú ìdáàlì àyàfi tó bá jẹ́ pé àwọn tó wọ́n jogún àwọn bá jogún kíni wọ́n bá gbà bẹ́ẹ̀ ètò ya ìtòjú tó rúfin lọ àwọn yóò ká lè àmà ìdálámiyọkùn láhù ni pàtàkì òfin máa ni tóbi àmọ́ rẹ̀ ní tí ò bá ní ẹni tí ó jogún ẹ̀ ẹ́ owó wájú kò rí owó ẹ̀yìn owó ọ̀tún owó òsì ẹ́ owó òkè ni ìsàlẹ̀ orí bóun nìkan náà ìdẹ́ tó jogún tó irú ẹni ó lè ṣe ó lè ṣe kíni ó lè ṣe wà síyà pẹ̀lú gbogbo dúkìá rẹ̀ pátápátá ìbẹ̀rẹ̀ àlàáfíà ni pé nígbà tó wà ní pé kó mọ́ ṣe nígbà pẹ̀lú dúkìá rẹ̀ pé tó bá ní ojú ìgbóná ni pé wọ́n bá ti kíni wọ́n bá kó ìyìnlá bá wọn. ẹlẹ́karùn láti sí ihu àlùwàsíyà tó lè áhàlú nínú àlùwà àbàtà wàsíyà ò lè kíni kò wà bálì fún ẹnì kankan nínú àwọn tó wọ́n jogún àgbọ̀dọ̀ tó wàsíyà kalẹ̀ fún lima eh, rọwa abu umama

wípé kéèyàn ó ti wà sí yà pẹ̀lú mímí kéèyàn ó ti àkọọ́lẹ̀ kalẹ̀ pẹ̀lú nǹkan tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ ni kéèyàn ó kọ àkọọ́lẹ̀ pé pẹ̀lú nǹkan tó jẹ́ mímí ẹ̀ṣẹ̀ bí ni o ẹ báyìí báyìí kó níbi àdúrà ti ìdáwó ti bá ti kó o láti ẹni bá ti kú báyìí ẹ máa pẹ ẹ máa dáná ẹ ẹ máa sáwọn ìyà ló ń gbogbo àwọn àti àtibá jẹ́ mímí ó ti wà nínú àwọn nǹkan tó jẹ́ ìta àdáadáa lẹ́yìn tó a kò lẹ́tọ̀ọ́ fún yàn oṣù tó ní pé o sọ àkọọ́lẹ̀ rẹ̀ báyìí o sọ̀rọ̀ àkọọ́lẹ̀ báyìí lè á náà á sọ̀rọ̀ á sì rí adájọ́ ìgbàna tó ní oṣù nítorí pé sánfìwà sánfìwà sí àkàlẹ̀ fún nínú sẹ̀ríà òun náà ní dáadáa rí bá a máa lékún sígbà tó bá kú sá èwo ló tún wá sọ àkọọ́lẹ̀ ní bá ti tú dáná ẹ gbọ́dọ̀ bá wa pé tẹ̀lé lágbájá ó tẹ̀ mí tó irú àwọn ìjọba yìí ti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ pé ẹ àwọn dá wa lálẹ́ fèrè àwọn lọ́rùn kó máa kú lọ tó yẹ kó máa ṣàtúnṣe ẹ àwọn lágbájá báyìí bá ti jà látijọ́ yìí ọjọ́ àti parí rẹ o ẹ ẹ ti bá ẹ nípa àtọ́lẹ̀ rẹ léyìn ẹ mọ̀ wá sọ àwọn àtọ́lẹ̀ ẹlòmíì mọ̀ wá sọ àwọn ìtàkùn òdodo ní sọ fún yóò gbọ́ o àwọn ọ̀dọ́ wo ètò ìsìlẹ̀ torí alágbájá ọ̀yẹ́ ni wọ́n bí sí tẹ́lẹ̀ nígbà àwọn alọ́kọ̀ lé wa wọ́n wá gbé wa lọ́kọ̀ àwọn bàbá wa fún nílẹ̀ tó gbà nígbà tí ya zikiri kóno wọn. ṣé àwọn ti dá àtẹ́kẹ́ yẹn máa sọ àtọ́lẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yìn tẹ́ òkú lálàáfíà ó mọ̀ dá wàhálà alẹ́ nígbà tí ó bá lọ ká ká máa bá bá fi àdínkù àbùkàkà fẹ́ẹ́ bó ti gba nínú àdínkù àdínkà wípé wàsí àtànàbí ní ká máa fi kí dáadáa ó bá máa lé fún mi nígbà tá a bá ti láyé náà. ẹlẹ́kẹ̀ẹ́ nínú àwọn adájọ́ tó wà lábẹ́ wàsí والواجبات الشرعية كالزكاة والحج والكفارات مقدمة على الوصية بقوله تعالى ní báyìí wà sí yàtọ̀ ní ó sì fi ha àwùjẹ yìí nínú ìdájọ́ tá a rí mọ́ òun náà ní pé gbèsè gbèsè tí yòókù bá jẹ wàlúwàjúbà àtàwọn nǹkan tó ṣe ọ̀ràn èèyàn lórí ẹ̀ àṣàríyà àwọn ọ̀ràn èèyàn ní ṣẹ̀ríà kàzàká àti tẹ́ẹ̀bí ẹgbẹ́ ẹkọ́ yọ zàká nìkú ẹ́ kò tí ìwáyé ọjọ́ pẹ̀lú zàká ní owó ẹ̀ wàlúhàjì àbókí lówó tó rẹ kó lọ hajì kò lọ hajì wàlúkàtàrọ̀ àbáwọn nǹkan tó jẹ́ tó kí àwọn ìtara àwọn gbèsè ìtara tó dá mọ̀kàndánà tó ní alẹ́lùwàfíyà á sì síwájú nínú á sì síwájú wàfíyà ẹ̀ á sì nínú á sì síwájú wàfíyà ìdá sẹ́ni ẹ bá kọ wàfíyà kalẹ̀ lákòókò rẹ̀ ẹ̀ nínú owó ẹ̀ àwa rí pé ẹni jẹ́ yẹn gbèsè àwa nílọ fún yẹn ní wàfíyà kájú ti gbèsè lẹ̀ ẹ̀ á sì nínú á kọ́kọ́ yọ gbèsè ń bẹ̀ tó gẹ́gẹ́ bẹ́ẹ̀

أو دين أبي بيتي تقبى في كالي وأن إليه وقال علي علي بن أبي طالب رضي الله عنه ẹ̀rí tó bàbá lòlẹ́ wọ ayé yìí àrí tó ní kúrò àti pèpè wa ó ní lẹ́yìn wàsíyà àwùjẹ́ yìí àti gbèsè alìmọ̀ àbí kọ́ọ̀lì lọ́dí ọláwọ̀ àbí ẹ̀yìn pé ànábì ṣe ìdájọ́ lórí pé ẹ kọ́kọ́ san gbèsè náà síwájú kẹ́ tó ti kí ni síwájú kẹ́ tó àti wà wàsíyà kẹ́ tó tí ìwà sí àti ẹ̀yìn yẹn pọ̀kárì náà ẹlẹ́kẹ̀ ìjọ ìṣọ́ọ̀tù mú sí ayọ̀kúnà ìjọ ilẹ̀ kọ̀tọ́rù fi máa nìyí abúfẹ́ ní májẹ̀mú pé ẹni tí ó bá sọ àkọọ́lẹ̀ kalẹ̀ tí ó kàkọọ́lẹ̀ kalẹ̀ báyìí ó gbọ́dọ̀ jẹ́ pé ẹni tó lẹ́tọ̀ọ́ láti ṣe tó ti wù ní dúkìá rẹ̀ yìí kọ̀yẹ̀kúnù áàfìlán irú ẹni báhùn ó ni ó gbọ́dọ̀ báàlìgán owó ọjọ́ tó ti bàlágà ṣòrán owó ọjọ́ mọ́lábí mọ̀tàrán kó ti jẹun tó máa ti ṣe ìjànìjẹ́ tí wọ́n mú kíláàsì ètò tí wọ́n jẹ ń bá bọ́yá máa kọ́ kalẹ̀ tó àti bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kẹ̀kan yàtọ̀wọ́mú àyùnúfìyà lèdí àti máa fìyà akọ kí èèyàn ó ti wà sí àkàlẹ̀ fún ọ̀nà kíni fún ibi kan tó jẹ́ pé ibi ẹ̀sẹ̀ ni ẹ̀ ẹ̀ bá ti kú náà o ẹ̀ bẹ́ẹ̀ lọ́dọọdún tó wá ti fẹ́ ṣe mòlídìí ẹ àyíwò ẹ máa ṣe kíni ẹ mọ àbí ẹmú ní owó mi ẹ yọ microphone kalẹ̀ àbí kẹ ra àwọn ìtọ́jú ọmọdé sọ fún ọdún tó kù ní ìjọ lọ́dún òṣèlú eléyìí nísìnyí ó ti kọ́ kíni ó kọ́ nǹkan kalẹ̀ síbi ọ̀nà ibi tí wọ́n ti máa ń tẹ̀ àbí alápòjú ìta yóò fi yá ti máa ti ìfúnpá àbí kó fi kó sàbọ̀ kẹrẹ kalẹ̀ ní ìgbé táwọn kìkìrì ti máa jọ́sìn ẹ̀ wà ní gbogbo yẹn náà ni èmi ń pe pẹ̀lú ẹ̀ kò sẹ́ táwọn bá jà nínú owó mi bá fún ten million ẹ̀lọ́pọ̀ fún wọn ní tọ́ọ̀tì ẹ̀ ten million ẹ̀ lọ́kọ́ fún ọmọ kíláàsì kò sí ẹ̀ bá ìsanwó pẹ̀lú kọ́ ọ àwọn olùsìnrà àdáàtì láàyè àbí kó ní káfí ra kó ní kókó kalẹ̀ kó fà kọ́lẹ̀ pé ẹ bí ra àwọn nǹkan àwọn nǹkan eré àwọn nǹkan bí yàrá bí ṣeré bí ìlú bí já bí àwọn nǹkan báwọn kó ní káfí ra tó à ilé ìkòlóyìn ní ìlẹ́tọ̀ wọn nínú tẹ̀lé Islam wàásù yàtí ó wà sálì yìí ní àà ní ṣe kí ni àà ní ìtí ó kó bóun náà ni kò kàmọ̀ pé ó kó bá ń pàtó fi wà láyé ni níbi àìlápọ̀ yé ẹ̀sìn rẹ̀ náà ẹlẹ́kẹ̀ẹ́ wa kò sàábì wà tó yàtọ̀ ìmọ̀láhùn márùn kẹfẹ́ ẹni tó bá ní owó púpọ̀ ẹ̀ afẹ́kó ti kíni afẹ́kó ti wà sí yà kalẹ̀ ẹ̀ tó jẹ́ ní owó tó pọ̀ gan wàwàrìtùhù tó ti jẹ́ ní kíni àwọn tí wò ní pọ́blẹ́mù ni àwọn tọ́lọ̀ ọba àdìgbò láti bàtírí bí àwọn olórí ti dáàmú gbọ́n agbọ́mi pé ẹlòmí ò pé àwọn ọmọ ẹ̀kọ́tọ̀ ẹwà mú tó dúkìá ní ohun ìpalẹ̀ mọ́ ohun wọ́n jọ pé bàbá kílà ó ti tó lè ṣe láwọn ẹbí tẹ́lẹ̀ kó tẹ́lẹ̀ kó fún ni so àwọn tó bá ní dúkìá tó pọ̀ tó bá táwọn ọmọ náà ti wá ní so àfẹ́kúrẹ́ ẹ̀dí báwọn kó ti kí ni kó fi wà sí yà قوله تلقي ورحمة الله عز وجل تتبع عليكم هذا عاد أحدكم الموت من ثلاثة خيرا من وصية يلا بارك الله فيك في أن تبان يوريك وجود إليه أن تكتب كتير أو بارك الله فيك أولا يتكتب مني فقه وصية كالي والخير هو المال الكثير هو رفع صم بآية هنا الوصف وتكره لمن ماله القليل أقول لك فأنه لبكر كنا ماله مني وأني أمك وصية كالي òní òǹjọkalẹ̀ ní ogún káwọn kan mọ̀wárí tó owó mọ̀sáàd tó jọba àwọn tó jogun rẹ̀ àwọn táwọn náà sáná ní àwọn tí wọn ò rí jẹ wọn ò rí mu ní kó tún wá ló ń kọ owó yẹn kalẹ̀ lẹ́yìn kan kò káwọn lè rí sallallahu alaihi wasallam nítorí ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam tí ànábì sọ nínú hadith rẹ̀ pé ìnáṣà àǹtàdàrà wàrà sọ́sà àjùmíyà ànábì sallallahu alaihi wasallam sọ ànábì ní kó o fi àwọn fámì àwọn tó jogún rẹ̀ kó o fi wọ́n lẹ̀ lẹ́ni tí ó lówó látara tó bá fi kalẹ̀ káyìrù mi náà sábàrọ̀ àtàbọ̀rọ̀ àwọn àlàtàní ó lórí pọ̀ ju kó o fi wọ́n lẹ̀ ní tálíkà lọ yàtàkà fàgbó nà náà sá ní wọ́n wá sí kíni ní wọ́n máa tójú bọ́lé kí wọ́n máa ọkọ̀ nínú àwọn tàbí ànábì ẹ̀ wọ́n kú ní òsì tí wọ́n kọ wàsíyà kalẹ̀ kí ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ wọn ti kú tí wọ́n fi kọ wàsíyà kalẹ̀ òun náà ní pé kíni òun náà ní pé yàní tálíkà tálíkà òun náà ní ọ̀pọ̀lọpọ̀ wọn. na ẹlẹ́kẹ̀ ẹ̀kọ́lá àtúkọ̀rọ̀mọ alwàsíyà ìdàkánná kọ́tù mọ́fí alùmọ́bárà ìwà ìwà àti ilé wọ̀ kí wọ́n wá kọ wàsíyà kalẹ̀ tó bá jẹ́ pé ẹni tó fẹ́ tó yẹ pé èròǹgbà ẹ̀ náà ni pé òun fẹ́ òun ti kí ni òun fẹ́ ti sí àwọn ọmọ òun ẹ mo fẹ́ kọ́ṣọ́ wọn tí àwọn ọmọ yẹn wúlò ẹ àbá ọmọ wọn ti tẹ́jú mọ́ bújú ẹ ní ìdíje ní ní gbogbo ẹ̀sìn sára káwọn náà bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀ gbogbo àwọn kan yẹn kò lẹ́tọ̀ọ́ wọn nínú ṣẹ̀ríà àwọn mi nìkọ́ni ìtàhálà lẹ́yìn rọmọdọ́ọ̀nù yàní ọlọ́ọ̀bá ní kẹlá sọ̀rọ̀ nípa rẹ̀ pé yàní wọ̀síyà tí wọ́n ti kalẹ̀ sí ìdílé wọ̀síyà tí ó kó ènìyàn bá àwọn tí ó ṣògùn ẹlẹ́ẹ̀kejìlá nínú àwọn ìdájọ́ tó wà lábẹ́ rẹ̀ láyẹ̀ tí ó ìwọ̀síyà wàlà mílíkà ilà bá dàmọ́ òkè mọ́ òsì kò lẹ́tọ̀ọ́ fún yàtọ̀ yẹn gba wàsíyà ẹ ẹ ti lọ sí owó ti sani pé wọ́n ti kàn kaba ìkalẹ̀ àbọ̀ tó wà lọ bọ̀rọ̀ ẹ ah, fún mi bẹ́ẹ̀ náà ẹ sẹ́wà kú ìmọ̀ gbà yókù tó <laughs> eléyìí ò lẹ́tọ̀ọ́ yàtọ̀ kò lẹ́tọ̀ọ́ fún yàtọ̀ gba wàsíyà kaba kọ kalẹ̀ ẹ àbí kéde òsì kíni tí yẹn wá dé kápá lórí ìkàyẹ̀ ilà bá dàmọ́ òsì mọ́ òsì àbí tẹnu bá kú tá ẹ ẹ̀yìn ìkúlẹ̀ yẹn máa gba wàsíyà wàsíyà kaba kalẹ̀ fún ọ ẹni tó wá ní bọ́dọ̀ ń fi ogún kalẹ̀ tó wáyé kó tó jáde láyé ibi tó pin lókun òkun àìkú òkè lókun bó bá lọ tán ẹ bá ti lẹ̀ ẹ tó bọ́ sára rẹ̀ tó bá ti lọ tán ẹ ẹ yóò ti kéde á kún fún bíjẹ̀ yá àtúntàn ẹ èyàn máa kú tán tó wájú tó di pé wọ́n kún ogún yàn yàrá nàdáàrí ká wọ́n kò tòbó dé àpè yìí gbogbo àsìkò yẹn ní àsìkò tí ẹ̀tọ́ rẹ̀ ti fẹsẹ̀ múlẹ̀ nù ìjà nígbà tẹ̀sí ti kúta lè mọ̀ àyíyá ìdáni lẹ́yìn wáyé tó wà sí yà ó wà fún kíni fún ẹnì kan dáadáa yẹn wípé àlágbájábá yìí ló fẹ́ fún àmọ́ ìdàká àgbègbè mọ̀ àyíyá kálífọ̀rọ̀ àwọn ọ̀sàkì wọ́n ti ìbájọ́ pé èèyàn kan tó so báyìí ẹ̀yìn tó wá jẹ́ pé kíni tó jẹ́ pé ó mà ní sọ àwọn tálíkà ní o ètò kó dáa kó lágbájá àwọn tálíkà àwọn àwọn àdàtọ́ dàbàtì mo ti wà sí àtàbá ìkàlẹ̀ fún àwọn mẹ́sáàgì àbáwọn mọ́sálásí ọ̀dọ́rì àìsàn àbáwọn ilé mọ́dálẹ́ fóònù àwọn ilé ọmọ òrukàn ẹ̀ fàyínà ha látàtàjì ìlà òbólé wọ̀tẹ́lẹ́sọ̀ ti mú jọrọ ní alùpàwù tó eléyìí nísìnyí kò ní bùkátà sí pé bóyá kí ni wọ́n á fẹ́ tiẹ̀ ẹ̀ kò ní ìjà fẹ́ àwọn yìí bọ̀dẹ̀ tó bá jẹ́ pé wọ́n sọ̀tọ̀ kalẹ̀ fún ààrẹ káàmù jẹ́rẹ́ alẹ́ ẹ̀ èyí ti bá a dá ọmọ òrukàn kan máa ìgbà tá a bá ti ní wọn káwa ti wọ́n káàdà sí òun náà láàmú kíkiri òun náà láàmú lọ́lẹ̀ láàmú lọ́lẹ̀ fún wa wọ́n ilé ìrìnà lẹ́gbàá tó bá ti kíni tó bá ti ti fẹ́ gbára òun náà ní agbẹ̀lẹ̀ ṣe ẹlẹ́kẹ̀ẹ́ta láàánú àwọn ìdájọ́ tó wà lábẹ́ ẹ̀dúndùn mọ́ọ̀sì àyẹ̀lì àfihàn ìyá ti ìyàwó bá mi ẹjọ́ ti kọkalẹ̀ tẹ́lẹ̀ ẹ ọdún wá sùn ọdún jí ọdún sùn òòrùn ọdún <laughs> sùn ọdún jí ọdún sùn òòrùn àbí lápẹjú ẹni sìn ó lè tó àpọ̀ sí àwọn kalẹ̀ ẹ ìtọ́padà wá dákùn náà ẹsẹ̀ <laughs> ẹ̀ẹ̀kan wá dákùn wọ́n ah, ní à wà sí ayé òṣìṣẹ́ tó kíni kò ní ṣe é lò máa wo ẹ àwọn ọba àbí ha àbí kó tẹ kó tì kù á wá ẹ ten million ló kọkalẹ̀ tẹ́lẹ̀ bá àdúgbò tẹ̀ dúró nínú àdúgbò káńtù ẹ̀yẹ kó bú àti àkójọ nínú kó fà ya kó má lò má kọ́lá ọmọ yorùbá yorùbá ọdún máa ṣá á ní ọ̀sẹ̀ jáde ọmọ ìgbọ́n náà kàtọ́ ọ̀sẹ̀ ọlá àní ó ní ìyá máa ṣe kí ni ìyá máa yí tó bá wù padà nínú wàsíyà rẹ̀ ìwọ́n náà ló kọ́ ọ́nà rẹ̀ tó lè yí padà ẹ̀ kò sí ìdí kí ni àwọn nígbẹ̀yìn nínú àwọn ìdájọ́ tó wà ní abẹ́ wàsíyà òun náà ní pé tẹ̀sí owó àlùwàsíyà tó ti kúrò nígbà fún tẹ̀sí owó tẹ̀sí ìṣòwò sàwá àkáyàn mùsùlùmán áwọ̀ dáadáa. tó wàsíyà wàsíyà yìí ó lẹ́tọ̀ọ́ àlejò wàsíyà fún gbogbo èèyàn pátápátá yàrá èèyàn tó bá ti dé mẹ́rin èèyàn tá a bá ti tó lé èèyàn tá a lè kò ní nǹkan tí ó ní apá lórí nǹkan yẹn àkáàlà mùsùlùmí àmì bẹ́ẹ̀ ni ó jẹ́ mùsùlùmí ni awúkà àbúrò àbújẹ́ kékeré ó lè má jẹ́ mùsùlùmí tó jẹ́ kékeré tò lápẹ̀jú rẹ̀ sí ẹni táwọn òbí rẹ̀ jẹ́ kékeré òun sì jẹ́ mùsùlùmí ó lọ bọ́ òun lójoogun òun ò lójoogun rẹ̀ tó bá kọ wá sí àkálẹ̀ yá ẹ̀fún yá ní ìjọba yìí ẹ̀fún yá yìí ní ìjọba yìí ní òkú tí ń sọ sí àwọn obìnrin bẹ́ẹ̀ àyàfi nígbà tí ẹ bá ti tẹ̀lé tẹ ẹ bá pè dáadáa fún àwọn tí wọ́n jẹ́ áwùjá àwọn tí wọ́n jẹ́ àwọn tó súnmọ́ yín àwọn tó jẹ́ alákọ̀yà tó yín ó lè jẹ́ nù fábílì ó lè jẹ́ nù ẹbí ó lè jẹ́ nù ọ̀rẹ́ ó jẹ́ pé àtúrò pé onímọ̀gáta ti tẹ̀ ẹ́ pọ̀ sí ọ̀tún kò nínú nínú dáadáa náà ni kò tó pé ìtìlẹ́nu dáadáa òun náà ti tó gbẹ tó bá ní àyàn lè fún bíṣẹ́ ìlú owó ìjẹun tí bá pa olè ó ti dà ẹ̀yàn kò lọ́wọ́ pípẹ́ tó o ẹ̀ tí ó gbà eh, lórí ẹ̀ tó bá tó bá tó bá tó bá tà ẹ̀ àmọ́ tó báyìí kó bá ṣe ìrànlọ́wọ́ fún níbi níbi ìsàmì lẹ́yìn ẹ̀ mo bá yẹra báyìí wá ní. ẹ àbí mo bá yẹra báyìí wá àwọn wa ní à ń gbọ́ sí wọ́n ń kéde pé nípa ìṣẹ̀lẹ̀ ní tọ́jú ẹ̀rí náà fún wa ilé ìtura fi kéde ní ìtura fi tọ́pá ní tọ́jú tó tó ẹgbẹ́ wa ní ojú àwọn ènìyàn tó wá ní ojú àwọn bá àwọn tó wá jẹ́ mùsùlùmí irú ẹni bá àwọn ọwọ́ náà kí ni ọwọ́ náà ká ní lọ́wọ́ lẹ́yìn ọlọ́wọ́ bá ti sọ láti oṣù ní balada ń bẹ ó sì pẹ́ sí látara irú nǹkan báwọn àmọ́ ìṣó ní ti pẹ̀lú àwọn natural yá ìdípani àdìpàdà ẹ orí èèyàn àdìpìwòsàn lórí àwọn kan tó ti kàtó wúlò rẹ bí ìṣèlú ọlọ́ọ̀tún àdá àlọ́m tó ń ṣàlọ́ àkúrá ní ìjọba ìjọba àbọ̀ sínú ẹ ìjọba ìjọba àbọ̀ ẹ ọ̀la náà ní sọ́kìlá ìjọba ìjọba àlọ́ tó tó bá ní ìjọba ìjọba àbọ̀ sínú bábà èyí àbábọ̀ tó sọ̀rọ̀ nípa àdìmọ̀bọ́kùn lọ́rùn ẹ̀rú tó a lè fi àṣẹyà ojú káńtì owó jíjẹ láti ṣẹta wà ní àmọ́ tí èyí bẹ́ẹ̀ ìdájọ́ rẹ̀ sì wà lá ìyá àbíyá tó àwọn afọ àmọ́ ń sọ̀rọ̀ nípa nípa báyìí pé àdéjọ́kọ̀ sí má nìyí àmọ́ tí ó bàrà ṣẹlẹ̀ má nígbà tí ayé bá tún lọ sí bá ń lọ àmọ́ tí ó sì bàrà má ṣẹlẹ̀ nígbà tí ó sì má nìyí tọ̀ ọdún lè padà yá káàrin nígbà tí kí ni ẹrú mo kò kàn sí pé wọ́n mú yàn lẹ́rú ní ara wọ́n dé ìmọ́lẹ̀ máa ń sinmi tó àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n mú yàn lẹ́rú làákàyè ẹ̀yìn wọ́n mú yàn lẹ́rú làákàyè àmọ́ ìdájọ́ abẹ́jọ́ yìí ìdájọ́ òun òfin kiri kò bá ilé ìmọ̀ àwọn tó mú yàn lágbóta ẹ̀ àwọn jára àti ká mú yàn lágbóta bí ọ̀jẹ̀kú ni wọ́n máa ti kó làákàyè lẹ́rú òrí ilé ìwòsàn ìdájọ́ abẹ́jọ́ láwọn ìgbà wọn bọ́kùn lẹ́rọ ẹrú wá ìtọ̀ wọ́n ti ti jára àti ìsinmi àbọ̀ bọ́kùn lẹ́rọ to a lọ́wọ́ bá ti sọ́ra fún ọ̀sán àlékún agbóyè ìsìnlẹ̀ fún wa náà wọlé ìdáyàtọ̀ ọ̀sán àléyìn صلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك